وخير الهدي يدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلاله وكل الدلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد

kì í ṣe tiwa nàìjíríà nìkan ọ̀gọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè wọ́n tó bí ogún torí bẹ́ẹ̀ náà àti Maghreb wọ́n ṣọ oṣù wọn ò rí kì í dẹ̀ rí bẹ́ẹ̀ at least ibì kan ní nàìjíríà wọ́n rí bó ṣe lè kó kọ́ ha tó ọba adẹ́dàá ọkọ̀ pé kí wọ́n rí ló fi jẹ́ pé a kà zulhijja wọn kà pé adúpẹ́ fún ọba adẹ́dà ẹ ká wú ọ̀gọ̀rọ̀ wa mọ̀ pé a wà nínú àwẹ̀ lẹ́nìí láti fi tẹ̀lé tí ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé àwọn ẹjọ́ aṣọ́ ọba adẹ́dà ó fi ṣe sábàbí pípa ẹ̀ṣẹ̀ àṣìṣe wa ọdún kan tó ti kọjá lọ sẹ́yìn yóò fi parẹ́ ọ̀rẹ́ ńlá lélẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám lè sọ pé tóun bá di ọdún tí ó tẹ̀lé àwọn ọgbà tásùá tí ń ṣejọ́ kẹsàn-án oṣù Muharram láti fi apá sí àwọn Yahud Yahudi torí nínú òpó ẹ̀sìn wa tí a gbọ́dọ̀ mójútó ó ní ìyapa sí tàwọn tí èsì tiwa àlùwádà ọ̀dùbárà nípìnlẹ̀ ọba adẹ́dà ó fi fa àwọn tí ìṣe tiwa yìí ó fi fa àwọn mára pé tí wọ́n ń ṣe àwọn náà ń bá wọn ṣe nígbà ọ̀yá tí ẹ̀rí ti rinlẹ̀ lé wọn lórí ọba adẹ́dà ní ojú ọ̀nà tiwa rẹ̀ tá a máa tẹ̀lé tá a gbọ́dọ̀ fi jọ ẹnìkankan torí kí ni ọba adẹ́dà sọ. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا àṣẹ ní ìjọ wọ̀ntúnwọ̀nsì ìjọ kórè tán kí ẹ lè bá fi jẹ́ àríkọ́ṣe dáadáa ẹ̀rí lé àwọn àlùmọ̀ yòókù lérí bó ṣe jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam yóò jẹ́ ẹ̀rí lé ẹ̀yìn náà lérí tó ń túmọ̀ sí pé kí ni òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ìṣesí rẹ̀ láàmà kọ́ ìsọ̀rọ̀ sí rẹ̀ láàmà kọ́ ìròrí rẹ̀ sallallahu alaihi wasallam láàmà kọ́ torí ọba adẹ́dà ó parí iṣẹ́ sí lára ní bí a ṣe lo ìgbésí ayé tí a fi rí ojú rẹ̀ ọba adẹ́dà ní gbangba jọ gbẹ̀ndẹ̀ alkiyama kọba adẹ́dà kò ṣe ní fún wa ẹ̀ka gbáwẹ̀ lánàá tó jẹ́ sábtì tó jẹ́ ká sọ ah, but ìdè kan tún dé wa, kí ni dè yẹn ọ̀rọ̀ wá tó fẹsẹ̀ ní ilẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ náà sílá àlọ́sọ́lá pẹ̀lú àtọ̀súnmọ̀ yọ màsọ́tì lámà tó rí dàwáríkù ẹ má gba àwẹ̀ níjọ́ sátidé àyàfi ètò jẹ́ ọ̀ràn àyàn lẹ́yìn lórí ebi kí òjíṣẹ́ náà sílá àlọ́sọ́lá sọ pé. tó bá tiẹ̀ jẹ́ pé àárín kankan tá a jẹ torí pé ààrẹ ààrẹ kò yẹ ká igi enapo tàbí igi kí a mú ká ń lẹ́nu ká jẹ níbi tí ẹ̀kọ́ lórí lórí rẹ̀ tó dé ọ̀rọ̀ máa ń lọ ní orí rẹ̀ ń gbé lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún ṣùgbọ́n yàní àgbọ́yé tó rinlẹ̀ ni ó ní wípé bí a bá tiẹ̀ gba ọba adẹ́dàá yóò fún wa ní ládàá rẹ̀ torí mọ́tẹ́lẹ́nu. ààwẹ̀ ọjọ́ ìpínlẹ̀ àtijọ́ khamis ààwẹ̀ àṣefọ̀gbọ̀rẹ̀ ni ààwẹ̀ súnà ni àwọn àsìkò tí ọba adẹ́dà ń kó iṣẹ́ wa ní ti ọ̀sẹ̀ tí wọ́n lọ fi tí wọ́n ń kó lọ́ba ọba adẹ́dà láti fi jẹ́ iṣẹ́ wa jẹ́ jábọ̀ tí wọ́n dẹ̀ ká wà nínú ààwẹ̀ nínú rẹ̀ torí kíni kọba adẹ́dà ó lè bá a sì jọ àánú wọ̀ wá.

ọ̀la wà ń bẹ̀ tó jẹ́ wípé a tún lè gbà tí a fi súnmọ́ ọba adẹ́dà láti fi yapa sí àwọn Yahud látara wípé kí ni a lè gbà wẹ̀ lọ́la àmọ́ oṣù yìí oṣù ni tó jẹ́ pé ó yẹ kí a ṣe pẹ́pẹ́ ń fúru pẹ̀lú ààwẹ̀ tó pọ̀ láti fi súnmọ́ ọba adẹ́dà torí tí ọba adẹ́dà sọ ọ̀nì wípé látẹ̀nà òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ọ̀nì wípé lẹ́yìn oṣù Ramadan oṣù tó tún lọ́lá ní píkágbàwẹ̀ pípọ̀ nù rẹ̀ ó oṣù Muharram Muharram náà ni adẹ̀wà nù rẹ̀ báyìí nìsín kí ṣàwẹ̀ nìkan ìka Quran lọ́sàn-án lóru torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ń tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwẹ̀ àti Quran tá ń kà lóru tá ń fi ń ṣe tahajjud wọ́n ṣì pẹ̀ fún wa. ààwẹ̀ ọmọ sọ pé mo kọ̀ fún láti jẹun tàbí láti mu ìyẹn ni wípé mo jẹ́ kó kóra lọ́sàn-án kìí sì kóra jíjẹ mímu nìkan o but ìkóra kù nídìí ọba adẹ́dà ọ̀fẹ́ torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà tó sọ wípé kìí ṣe mẹ́lẹ̀ ṣùrùbọ̀ ọ̀l akl kìí ṣe pé ìkóra níbi pé àmú tàbá àjẹ nìkan kọ́ ìlànà sọ táǹpé láàwẹ̀ wọ́n ní wípé kakóra ró mẹ́lẹ̀ lágúwì wà ati iwa ti ìwà tí ọ̀dà kakóra torí wípé. ajẹ́kẹ̀rí ọkàn máa je wa pé ọba adẹ́dà ń wò wá ọmọ ń tàn ọgbọ́n ń sọ ó dẹ̀ rí ń ṣe èèyàn ní wípé a fi tẹ̀wọ̀fíìdù rẹ̀ rinlẹ̀ à ń jẹ́ kó lapa nínú òròrí wa kí lọ́ba adẹ́dà so sọ. Wọ́n ni máa mọ̀ nǹkan ẹni tí ó ń páyà ìdú ọba lóhùn lórí báyìí wọ̀nà aláṣà ánìlà ó wá kọ fún ẹ̀mí rẹ̀ pé kẹ́mi òun ó ṣe ti ń fẹ́ níbàjẹ́ kóra arúgbó níbi kí lọ́ba dẹ́dà sọ fẹ̀yìn náà ìjẹ́ mẹ́ta ẹ̀yẹ ni màá wà àlìjẹ́nà onídẹ̀ra ó ibẹ̀ gúnlẹ̀ sí fún olúwa rẹ̀ kí ọba adẹ́dà mọ́ṣáà ṣe bẹ́ẹ̀. kó gbà lọ́wọ́ wa kó má dàlú àlàyé ló fi jẹ́ wípé ààwẹ̀ ọmọ abẹ́rin yóò máa ṣìpẹ̀ fún ẹni tó ń gbà bẹ́ẹ̀ náà ni Qur'an táǹkà lóru yóò máa ṣìpẹ̀ fún ẹni tí ń kà wípé wọ́n bá dẹ́dà mo kọ̀ fún mi ìjẹ́ kó fi gbogbo òru sùn mo ti sáìsùn mo ń ṣìpẹ̀ rẹ̀ gbà ń foríjì òjíṣẹ́ náà sàlám ní ìbádà méjèèjì wọn ò ní yé máa ṣèpẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe láyé tí ọba adẹ́dà ó fi yọ́nú sí wọn tí ó fi mú wọn wọlé ọlá ilé ọlá kọlọ́n bá mọ́tà ṣètò abẹ́ ló fi jẹ́ pé kìí ṣe àwẹ̀ nìkan rárá tí àwẹ̀ wà fún ni wípé kó fọ ẹ̀mí wa mọ́ ká fi lè súnmọ́ ọba adẹ́dà kó fi jẹ́ wípé yóò lápa lára wa yóò lápa nínú ọ̀rọ̀ wa yóò wá tún wá ṣe láti fi súnmọ́ ọba adẹ́dà kí ọba adẹ́dà kó mọ́ sàjẹ́ kó kó rí bẹ́ẹ̀ fún wa kì í sí pé àwẹ̀ àti jíjí lóru nìkan ìnáwó sí ọmọ làkejì tó kú káàtó fún bó ṣe lè wù kó kéré ó là ń fi ń pọ̀ wá wípé pàápàá jùlọ pẹ̀lú hálù tí a wà nísìn kì í ṣe nàìjíríà nìkan ní ọba adẹ́dà ó fi àdánwò àjàkálẹ̀ àrùn ó sì kan ayé ọwọ́ ìfífi kan tó fi kan ayé ọ wá ń lapa lára ọrọ̀ ajé ayé débi pé ó fẹ́ tọ bákan tọ́ tá a bá ní bó ṣe lè kó kéré tó ká rántí àwọn tí ò ní torí wípé ara rẹ náà ni. nínú tí máa jẹ́ kí èèyàn gbókè àgbà kọ́lọ́hún ó yọ́nú síyàn kọ́lọ́hún ó ṣe tèèyàn ní rọrùn ò ní wípé nínú kòtòkòtò yẹn na ní lọ́wọ́ ma rántí ọmọlàkejì náà téèyàn tó dáa tí téèyàn tó gbé fúkẹ́ ju tiẹ̀ lọ. àbí ọba adẹ́dà gbogbo pẹ́pẹ́ fòrò wa kọ́mọ́sọ àgbálẹ́sìn fún wa. gẹ́gẹ́ bí ìṣesí wa ahad pari oshu miladi a fi ni láàrin lọ́kọláya request wa wípé a ká má gbàgbé o torí wípé ó ti tójọ́ mélòó kan tí a ti sọ nípa eléyìí tó dẹ̀ jẹ́ wípé ara tíra wa ti aláfẹ́ kàn náà ni Adabul Mufrad torí wípé ìṣesí tolúkálukú gbọ́dọ̀ mójútó. lórí ara rẹ̀ tọ́pẹ́ láti mójútó yẹn ọba adẹ́dá ó mú yóò yọ́nú sí ẹ̀dá látara pé ó yọ́nú sí ẹ̀dá àti ṣe dáadáa lórí ara rẹ̀ bọ́lọ́bọ adẹ́dá sì fẹ́ sọ́mọlá kejì ló rọrùn. a máa ń sọ gbogbo gbà wípé ó pọn dandan lórí gbogbo mùsùlùmí kí wọ́n mójútó nǹkan mẹ́wàá nínú ilé láàrin lọ́kọláya àkọ́kọ́ a ti jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ ìgbéyàwó kìí ṣe ń tọ́ yàn fọwọ́ kékeré mú kìí dẹ̀ ṣe ń tẹ̀yàn kánjú sí pé kí lọ́kọ̀ kan rárá ìsìláàmù ò gbà bẹ́ẹ̀ a ní níyàwó kan rárá. kí ni tá a gbọ́dọ̀ wò ẹ̀sìn torí wípé kí ni ìgbésí lọ́kọláya gan ìgbésí ayé lọ́kọláya ẹ̀sìn ni lójúṣẹ́ náà sallallahu alaihi wa sallam ló fi pe àkíyèsí wá sí ó ní tunkahul mar'a li arba'in nǹkan mẹ́rin ní sábà máa ti àwọn èèyàn láti ṣègbéyàwó ó ní dìdínì à ó lè jẹ́ pé torí ẹ̀sìn rẹ̀ ó ní the hasbia torí wípé achievement rẹ̀ ó ní lèjìmáàlìà ó lè jẹ́ pé torí ẹwà rẹ̀ ó ní wẹ̀lìmáàlìà torí ọ̀rọ̀ tó ní ọba dẹ́dà ọ wá fẹ́ tọ́ wa sọ́nà pẹ̀lú òjíṣẹ́ náà sílẹ̀ àlásìlẹ̀ òní fa azfar bidati din tó o bá mú o bá fẹ́ chúùsì obìnrin ẹ̀sìn rẹ̀ ni kò wọ̀ kó o má bàa múlẹ̀ mọ́fọ̀ obìnrin tó bá rẹwà tí o bá lẹ́sìn á ewu ni ẹwà yẹn yóò ṣìjẹ ó ṣìṣe tó bá rọrọ̀ tí kò bá lẹ́sìn ewu ni torí wípé ọ̀rọ̀ tó níhùn yóò jẹ́ ọkọjá àlà tó bá jáde nílé eré ilé ńlá ilé ọlọ́rọ̀ ilé ńlá tí kò bá sẹ́sìn bẹ̀ ìgbéraga àti kọjá àlà yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n tí gbogbo ilé ìbá wà ń bẹ̀ ṣùgbọ́n èyí jẹ́ adé rẹ̀ tí ń ṣe ẹ̀sìn tó bá ní yóò fi jẹ oríire ńlá àti fọkànbalẹ̀ ńlá fún òun àtọkọ àti iṣẹ́ tí àfikọ́ wa ṣe torí wípé kí ni bí ó sì jẹ́ pé aáwọ̀ ẹ̀sìn ká tó fẹ́ obìnrin ẹ̀sìn lọ́mọ bíbí náà bọ́mọ bíbí dẹ̀ sì jẹ́sìn bẹ́ẹ̀ náà ni ọmọ títọ́ jẹ́ fún téèyàn ò bá tó bọ́ba adẹ́gbà sí ní ká tó pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìbágbé lọ́kọláya yóò ní wàhálà tá a bá bímọ tán wàhálà ó wà ń bẹ àti tọ́mọ kò ní rọrùn ló jẹ́ wípé a gbọ́dọ̀ kó ẹ̀sìn nínú gbogbo ń yìí kí n dẹ̀lẹ̀ sin obìnrin ò ní wípé ọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam kò gbọ́dọ̀ jáṣà yóò jẹ́ ń tó ní ojútì yóò dẹ̀ lọ́yàyà yóò dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé ó tí gbogbo àwọn nǹkan ẹ̀sìn rẹ̀ tí wọ́n rọ̀ mọ́nà torí wípé nínú ilé kí lọ́ba adẹ́dà sọ àsáímẹ́ǹtì tó gbélé èmi lé lórí ọba adẹ́dà ni kó àǹfọ̀sọ́kàn mọ́ àríkùn náà ẹ wá ìkó àkóyọ tó nípọn fún orí ara yín àtàwọn ara lé yín kò nínú náà tó túmọ̀ sí pé kíni tawhid àti iman wọ́n gbọ́dọ̀ rìnrìn inú ilé tí ó jẹ́ kí ọ̀run èèyàn yanjú àkọ́kọ́ rẹ̀ ní tawhid àti iman àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta yìí baálé ilé gbọ́dọ̀ mọ̀ ọ́ ó dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ ọba dẹ́dà ìwọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àràfẹ́lá ìwọ̀ ẹ̀sìn tí yóò fi jẹ́ pé ṣíríkù tàbí kúfùrù kò ní ráàyè nínú ilé tí ó fi jẹ́ pé bídà àdádálẹ̀ ní orí ìbádà lórí àkídà lórí ìṣesí kò ní wọlé táàlì ilé gbọ́dọ̀ sọ ilé torí wípé kíni àgàsọ àlìjánà òun ni ìbáṣepọ̀ nínú ilé òun ló jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mójútó lẹ́yìn eléyìí ìṣesí tí ò ní fi da ẹ̀sìn rú balẹ̀lẹ̀ gbọ́dọ̀ mójútó níbi kíni níbi akhlaq as-sidq wal-amana ìlóòótọ́ àti ní ìfi ọkàn tántán àti mọ́kànjáàlà níbi ọ̀rọ̀ sísọ àní níbi ìwà tàbí níbi ìwà wíwò torí èèyàn lè ṣẹ̀sìn kó múra sí ìṣọ́ agbègbè àkídà ó ṣọ́ agbègbè iman ó dẹ̀ ń ṣèbáadà ní bó ṣe yẹ ṣùgbọ́n torí àkàlákò kọ̀ọ̀kan ìṣesí ìwà kò mójútó látara pé kò mójútó òun àìmójútó rẹ̀ yóò wá jẹ́ igi wọ́rọ́kọ́ tí ó da ọ̀rọ̀ rẹ̀ rú níwájú ọba adẹ́dà gẹ́gẹ́ bí àpèjúwe a mú instance wa ẹrú ọlọ́run ọba ni níbi tó ní sùúrù tó dẹ̀ ní ayọ̀kàn ìgbìyànjú dé fún àwọn ọjọ́ mélòó kan kò rò ń jẹjẹ ó ń pè bí mánú níṣẹ́ ló ń de òkúta mánú ṣùgbọ́n gbà tí jihad dé tí ó gbọ́ pé òjíṣẹ́ lásán àtúnlá ni kí wọ́n polongo jihad a opportunity ni ó lọ jihad pẹ̀lú òjíṣẹ́ lásán àtúnlá nínú àná ọba àdẹ́dà ọ̀tán síbẹ̀ ọjáde láyé. ìgbà tí wọ́n ń wo àwọn tí wọ́n tán sójú ogun ah Mama rẹ̀ rí kódà rí torí inú rẹ̀ tún dùn sí mi pé ah pẹ̀lú háàlù tó wà pé ó de òkúta mọ́nú wípé kí òun tàtí ẹ̀ fi lọ sí kó pé jihad pẹ̀lú jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ inú ìyá rẹ̀ dùn ìyá rẹ̀ fẹ́ fi háyà Quran tó sọ ó fẹ́ fi ṣẹ̀rí ah ọmọ àlìjẹ́nà torí pé kí ni ọba adẹ́dà sọ pé la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run ọba lójú ogun o ẹ má rò pé wọ́n kú bal ahya inda rabbihim yurzaqu wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ ọba adẹ́dà tí ń pèsè fún ibi tí ń pèsè fún wọn dé àwọn gan ọ̀sẹ̀ káwọn tún padà sáyé káwọn tún kúkú báwọn láì mọye ìgbà kódà wọ́n tún máa pe àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn tí wọn ò tí ì jáde láyé sí ròdùn ni pé ah tẹ́ ẹ bá máa ń tá a rí ni lérè ń jẹ ẹ ní ẹ ní fàtìkò ṣòfò tí wọ́n bá ti ní jihad dé lójú ọ̀nà ọlọ́run ọba ẹ sàlápàǹtẹ̀tẹ̀ eléyìí gbogbo ẹ̀ ni. ìyá rò torí ọ̀rọ̀ ọba adẹ́dà ni tí kì í yẹ ó ní á ọmọ àdìjẹ́ nà òjíṣẹ́ náà sàásìlà ní wọ́n sọ bẹ́ẹ̀ Allahu ló fi jẹ́ pé súnà ó ní òtún Qur'an ẹni tí ń bá ẹni ń fọwọ́ yẹpẹrẹ mú kuraani ń yẹpẹrẹ mú ẹ̀sìn ọlọ́run ọba ni kò ní tán rí ẹnìkan ẹ̀ kọ́ tán rí kọ́ náà wọ́n yà ọ̀yà bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ lórí ìyún iwájú. kí ló jíṣẹ́ lásìlá àṣìlá sọ ó ní ọmọ bóyá dá sí tí ò kàn án ó ní nǹkan kan tí ó lò tá a dẹ̀ rí àwọn èèyàn tí wọ́n ní bùkátà sí tí ò náwó rẹ̀ sí wọn subhanallah subhanallah subhanallah àwọn nǹkan méjì òjíṣẹ́ náà sàásìlám sọ yìí pé tòǹtì bó ṣe náà ra tọ́ná gbogbo ẹ̀ tó sójú ọ̀nà ọlọ́run ọba yìí wọ́n lè jẹ igi wọ́rọ́kọ́ tí wọ́n dáná ààrò rẹ̀ rú níwájú ọba adẹ́dà tí òfin ní rere ń jẹ́ ìgbìyànjú tó ṣe láti fẹ́ káka adábọ̀lù mufrad kí gbogbo wa lè fi ṣọ́ra wa ká ṣọ́rọ̀ orí wa ká ṣọ́ ẹnu wa ká ṣọ́ṣe sí wa ní ọ̀nà tí àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n fi ṣọ́ ọ látara rírè tó jíṣẹ́ náà sílára sọ́làm rè wọ́n tí wọ́n fi táre <clears throat> tó fi di wípé wọ́n wá di àwọn tí à ń ròyìn wọn ní gbogbo ọ̀nà báyìí nìsín torí wípé kìí ṣe mímọ̀ sí wọn. ìrùn párúnfẹ̀ ni wọ́n ṣe sójú ọ̀nà ọba adẹ́dà níbọ̀ lọ́wọ́n ọba ṣe fi rán òjíṣẹ́ náà sílára sọ́làm lọ́lọ́wọ́n ọba fi sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ torí kí lọ́ba adẹ́dà sọ lẹ́nu òjíṣẹ́ náà sílára ó ní nadara Allah sami'a maqalati fawa'aha fa'adaha kama sami'a ọlọ́run ọba ó máa tàn mọ́lẹ̀ ó wà láyé ni kò sí láyé ni ọlọ́run yóò máa tàn yóò máa gbé okọ rẹ̀ ga yóò máa gbogbo òṣìṣì rẹ̀ yóò máa tàn mọ́lẹ̀ rẹ̀ náà sí. ẹni tó jẹ́ pé sọ́dọ̀ àmọ́kọ́lẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ fọwọ́ àhà ọwọ́ aṣọ fàdá àkàmàsọ́nìà ọwọ́ àmúlò ní bó ṣe gbọ́n ló fi jẹ́ pé àwọn àáfàá súnà kò sí ní ogun tí wọ́n lè gbé lé wọn lórí hmm. ní máa ń sọ ni wípé sójìṣẹ́ nasara asalam sọ bẹ́ẹ̀ wọ́n múlò wọ́n múlò pẹ̀lú àníyàn wípé káwọn fi wójú rẹ̀ ọba adẹ́dájọ́ gbẹ̀ndà kíáma tí wọ́n bá wá ń rí ìnira lórí rẹ̀ wọ́n mú sùúrù wọ́n máa pè wọ́n dẹ̀ máa pèpè sí dáwọn ẹni rẹ̀ takọjá lọ sí Imam Malik Shafi Ahmad bin Hanbal Abu Hanifa wọ́n fojú winá lójú ọ̀nà ọ̀dọ̀ ẹ̀sìn ọba adẹ́dà bọ́lá ọba àtẹ̀kẹ́ wọ́n jíṣẹ́ náà sílára sílá ṣùgbọ́n wọ́n mú sòrò wọ́n sì torí tọ́nà ọ̀la ó kọ́ wọn wá di tí ò ṣe é gbàgbé bẹ́ẹ̀ náà ni Imam Bukhari Imam Muslim Abu Daoud. Tirimizi Nasai Ibn Majah gbogbo wọn bá ń bá ń bá ń bá ń lọ àtàwọn tí wọ́n tún wá tẹ̀lé pàṣẹ wọn Ibn Sheikh Islam Ibn Taymiyyah Ibn Qayyim Jawziyah Ibn Kathir Baghawi àtàwọn tí wọ́n tún tẹ̀lé pàṣẹ wọn Al-Albani Bombaz Salih Ibn Uthaymeen rahimahumullah ló fi jẹ́ pé ìtanú àbùkù bá wọn. ìwọ ni yálà láyé wọn ò tàbí lẹ́yìn wọn èyí kẹta nu àbùkù bá wọn kọta rè kọ́nà wọn yà aṣọ gbogbo àwọn ìwọ kí ẹ má yọnu torí pẹ́nu ń gùn ó dẹ̀ fẹ̀ kó máa yọ ewu ńlá ni balẹ̀ rí ó gbọ́dọ̀ mójútó tẹ̀ wá àti iman àwọn ará ilé rẹ̀ yóò fi rí ìyàwó yóò máa pè sákèsì yóò máa kọ bàjẹ́ yóò jẹ́ kẹ́sìn ọlọ́run orin lẹ̀ nínú ilé àwọn الصدق والأمانة وأخلاق السمية ìṣesí tó rẹwà ìmọ̀ wọ́n tí ọmọ làkejì ń dáadáa t'ọ o ní ètò kéré tó ní pàápàá máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ah! àwọn lágbájá tí wọ́n wà ní ọlọ́run ọba wọ́n sábà kún lẹ́yìn rẹ̀ ẹ̀kẹta ìbáàdà èyí tó gbangban jù nínú ìbáàdà yìí ó ní irun ọba adẹ́dàá ni múra àdàkẹ́ bí tó wọ́n báwọn aráalé rẹ̀ láṣẹ kíkí ẹ máa ṣùkọ ẹ ṣọ àsìkò kó tó di wípé àsìkò tó tíntín súnmọ́ ó ti mọ̀ bá wọn láṣẹ kólúkálukú máa ṣe ìṣàlùwàlà. ó pàtàkì wọ́n mú àtàsìkò àwọn oríkèéríkèé ẹ̀mú ó mà ó fi kọ́ wọn ntọ́ ṣáájú fáwọn oríkèéríkèé ẹ̀mú kí ni tọ́hárà ọ̀mà ó sì kọ́ wọn. ọkọ mà gbogbo àwọn òfin tó de haid nǹkan oṣù àlejò obìnrin láti fi máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ fúnyàwó bẹ́ẹ̀ náà ni ètò de nifas torí wípé kí ni àwọn mọ̀kànlá sọ́ọ̀tì kan wà àwọn àbẹ́ẹ̀rẹ̀ kan wà tó jẹ́ pé yóò fẹ́ yóò fẹ́ rí bákan ọkọ ni ó lè ṣàlàyé rẹ̀ fún ìyàwó rẹ̀ jù mọ́tàlá láyé ìjíṣẹ́ náà sùlá àṣùlá arábìnrin kan béèrè wípé tí òun bá ṣe nǹkan oṣù tán kí ni kóun ò ṣe òjíṣẹ́ náà sàrà sínú àmì ó mú kẹ́rọ̀k tàbí owó tútù tàbí aṣọ tó mọ́ ó ti bọ̀nú alimisk ọ wá fi pa ibi ojú wa ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ibi tí ẹ̀jẹ̀ tàǹtì torí tó ọba ṣe léyìí láti clean disinfect láti tọ́jú rẹ̀ yóò máa rùn yóò dẹ̀ wà infected yóò dẹ̀ mú wa ewu wa sallallahu alaihi wa sallam tí àwọn ọmọ ìyá wa ní medical line pè ní dauchin wọn ní oríṣiríṣi nǹkan tí wọ́n tún lè fi túnṣe túnbẹ̀ ṣe feminine fresh oríṣiríṣi náà ó tún wá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àní bó lòun ó ṣe ṣe á ń tá a dẹ̀ mọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ́làm ní kólkùn àṣẹ ìwà rẹ̀ ẹ̀kọ́ ìwà ọmọlúwàbí tọgbọ̀ngbọ́n à ìlójútì. òjíṣẹ́ náà sálàmù tìjú yìí máa tìjú ni bí virgin tí ò ní lè wò yẹn lójú ibẹ̀ nìyàwó Aisha àtọ́jú àlàáni àti wàá fa arábìnrin yẹn lọ́wọ́ pé wá kí n fi hàn bó ṣe ṣe. ipò àwọn ẹ̀yà wa nù ọkọ ọmọ gbogbo nǹkan wọ̀nyí láti fi kọ́ ìyàwó rẹ̀ torí kò sí tí ò lè tó tó tó tí ó pa tó lè pamọ́ fún un lára ìyàwó rẹ̀ kó sì jẹ́ pé kò sí tí ó lè pamọ́ fún ìyàwó rẹ̀ náà lára tó náà ẹ ṣe bá ẹ ṣe bá. ìyàwó Aisha rọ̀tí àlàáńdà àwọn jọ máa ń wẹ̀ papọ̀ ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ sáà wọ́n máa wò yọ́ máa wò náà àwọn máa jọ dun omi ni kódà wọ́n máa sọ pé àtẹlẹ́yìn lẹ̀ fún mi tẹ́lẹ́yìn lẹ̀ fún mi ara àwọn súnmẹ̀ nìyẹn tí lọ́kọláya gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú ara wọn ìwọ ni tá a gbọ́dọ̀ fúnra wa yàtọ̀ sí pé yóò mú kí ìfẹ́ rinlẹ̀ yóò bírèkì bàríà yóò jẹ́ kí a mọ kọ́ndíṣàn ara wa àti kí wọ́n á ní fáyidà mímọ kọ́ndíṣàn ara wa yìí bó o láà ṣe fi ọ̀rọ̀ ọba adẹ́dà gẹ́gẹ́ bó ṣe fi wọ́n jíṣẹ́ náà bó o láà ṣe fi tún ṣe bá a ṣe ń fi tún ṣe yìí yóò jẹ́ kí ìjẹ́lọ́kọláya kọ́ wọra wọn dáadáa kí mẹ́sàk mọ́jẹ̀mú àti okùn tó nípọn kó so wọ́n pọ̀ ó pàtàkì ọkùnrin ọkọ ìyàwó rẹ̀ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ó ṣe báyìí tọ́ba wá báyìí ó ṣe báyìí tọ́ba tí ò bá lọ wá ìmọ̀ kò lè rí kọ́ ló fi jẹ́ wípé ìmà láàfin tó lé tí ọba símà yóò lùgbà tawhid yóò lùgbà iman yóò lùgbà akida yóò sì bá dà sí gbogbo eléyìí ó kó sábẹ́ kó àǹfọ̀sọ́kùn máa rí kan náà irun àsìkò rẹ̀ kì í ṣèyàn nìkan ẹ̀kẹrin a gbọ́dọ̀ jẹ́ kí lọ́kọláya káwọn aráalé wa kí wọ́n súnmọ́lé ọlọ́run sí masajid aṣọ masajid tó yanjú tó jẹ́ wípé látara lílọ ìdàgbàsókè yóò dé bá ìgbàgbọ́ yóò dé bẹ́ sí èèyàn látara kíni látara àdánilẹ́kọ̀ọ́ tí ń lọ ń bẹ̀ ní gbogbo ìgbà tí èsì ti fẹ́ kí èsì pé wọ́n ń pèpè sẹ́gbẹ́ wọ́n ń pèpè ní sí ọba dẹ́dà gẹ́gẹ́ bó jìṣẹ́ náà sàrà sílá ń ṣe pé táwọn ẹni ṣe síwájú tí wọ́n gbọ́ yé tí wọ́n bá a lọ tí wọ́n taari pẹ̀lú rẹ̀. masáàsì tó dá lórí yìí pé qala Allah qala Rasul qala Sahaba ọba adẹ́dà sọ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé wọ́n mú lò báyìí bí sí inú lẹ́sìn kí máa Malik rahimahullah mọ̀tàwáṣá ló ń sọ wípé ntọ́ bá ti yapa sí àsìkò náà kìí ṣẹ̀sìn má bá wọn ṣe tòní bá wọn béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá àsìkò wo ló dáa jù tá ń dáa jù lẹ́dàá ó lè nìí kò gbọ́dọ̀ gbé pamọ́ ara afẹ́ tó gbọ́dọ̀ jẹ ni tá ń dáa jùlọ dà ó lè mi ni òun ni fáàmà bíi ni'mati rabbika fàádìr kí bàbá rẹ̀ dà sí wa kana fadlullahi alayka azima ọlá mi lé ọ lórí ah gan mọ́ mọ́ pé mo pa sẹ́ mo parí iṣẹ́ lé ọ lórí rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi wa sallam ló fi jẹ́ kúdú àfẹ́dà kèé ṣe aṣáájú èèyàn nìkan rárá ẹ̀dá aṣáájú ẹ̀dá ni oúnjẹ ńlá sọlá àlọ́ gbogbo àwọn nǹkan tó bá dé dáadáa wọ́n máa wọ̀ rẹ̀ wọ́n dẹ̀ fún un ní wọ́n wọ́n fún lọ́wọ́ rẹ̀ Ali lọ́jà Ali gbọ́ tí àtòkúta àti gí àtàwọn wọ́n ń sálámà náà sọlá ọwọ́ àyàlẹ́nu ya Rasulullah sallallahu alaihi wasallam àtòkúta àti yẹ̀pẹ̀ gbogbo ń tá a kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ń sálámà sí ọ bóò ló ṣe jẹ́ níbẹ̀ yìí gbogbo ohun tí ọba adẹ́dàdá láti sánmà láti lẹ̀dẹ̀ sánmà wọ́n mọ̀ pé ànábì ọlọ́run ọba ni mí wọ́n fún mi lọ́wọ́ mi àyàfi àwọn tí wọ́n yà tí wọ́n ṣàyà kókó nàkí nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjẹ̀nu. kó tó di pé bí èsàdé ọba adẹ́dà sun àyíkalẹ̀ fún un ọ̀tẹ̀lẹ̀ caravan lọ sí òwò ṣẹṣẹ nílùú sham yahud nínú àwọn tí wọ́n gbọ́ tírà yìí nínú wọn tí wọ́n dẹ̀ ti màkọ́lẹ̀ ń tó ṣẹlẹ̀ wọ́n á rí ọ̀dọ́mọkùnrin tọ́jẹ́ wípé bọ́ọ̀rùn ṣe mú gangan tó òun dẹ̀ máa mú bẹ̀ yẹn gan bó tútù náà ṣe máa mú wọ́n á rí bí ìgbà tí wọ́n ta ọ̀mbrẹ́là lé lórí wọ́n ta ọ̀mbrẹ́là lé òṣìṣẹ́ náà ń bèrè pé ọmọ ta wọ́n wọ́n ọlọ́mọta lélẹ̀ àpẹẹrẹ ànábì ìgbẹ̀yìn tí wọ́n ní yóò jáde ní àwọn lára ọmọ yìí Abubakar dára ánú ọ̀rẹ́ ni wọ́n ó dẹ̀ mọ̀yún ó ń gbọ́ gbogbo ẹ̀ <laughs> ẹ ti jẹ́ pé àgbọn Abubakar Siddiq ó ti lómi inú tẹ́lẹ̀ kójú tó rọ̀ ẹ́ àpẹẹrẹ ànábì ìgbẹ̀yìn pẹ̀lú gbogbo ohun tí mo rí ní dáadáa lára rẹ̀ paríparí mi tó tún wá fẹ́ ṣẹlẹ̀ rélẹ̀ ó yà dìmọ̀ dáadáa òun ló ṣe gbìyànjú pẹ̀lú gbogbo ìró tó fún ìyàwó Khadija tí ìyàwó Khadija tó fi tó fi síkì ọwọ́ ìlúfẹ́ náà gbà pòǹfẹ̀fẹ̀ kìí sàbúrú tóbìnrin bá rí dáadáa lára ọkùnrin kan eléyìí ẹlẹ́sìn mọ̀mọ́ àrí track record ẹ̀ àrí gbogbo ẹ̀ àrí báyìí. á wọ́n fẹ́ fẹ́ ọ fẹ́ mi kẹsẹ̀ ń tó burú ọgọ́rọ̀ obìnrin àbí a ah, wa Khadija ọba adẹ́dàá wọn malaika Jibril èyí ọ̀gá nínú àwọn màláìka bí wọ́n se sójì sẹ́nà mo ń sálámà sí Khadija o <laughs> sallallahu alaihi wasallam <laughs> ala akọ sallallahu alaihi wasallam. ó ti rí òjíṣẹ́ náà sílá àlọ́sọ̀lá ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ọkùnrin gbogbo kọ̀lọ̀fín ìyàwó rẹ̀ yóò mọ̀ kìí ṣe pé yóò mọ̀ nìkan yóò bò láṣìírí yóò tọ̀ yóò fún lápọ́nlé yóò rí yóò ṣe ipa ipasẹ̀ fún ojúpànà bí àwọn ó sì jọ wà lè fún pẹ̀lú kíni pẹ̀lú pẹ̀lẹ́pùtù rẹ́fùkọ̀ kìí ṣe pé wàdùwàdù kìí ṣe kó mu kókókó obìnrin ò lè ṣe kọ́mẹ́sì wùwà obìnrin àwa ní máa wò pétorí àrò pétorí pé wọ́n wù obìnrin o ká wá sọ yìí pé a gbè fún wọn náà bẹ̀ lálàá ọkùnrin rè é ṣe báwọn ọkùnrin tó bá ṣe báwọn ó ti kẹrẹ ọkùnrin tó kẹrẹ kọ́ máa wò yìí pé á ènìyàn ìyàwó mi ṣe báyìí ẹ̀ kí lọ́ba adẹ́dà sọ ó ní kó lè kọ́tù ndídàfín ìtọ́ba adẹ́dà sọnù látẹnu òjíṣẹ́ rẹ̀ sọ́lọ́ àlọ́sọ ẹ̀fọ́n hà tó gbọ́n láti dá wọn èyí tó dẹ̀ gbọ́n jù ní ẹ̀fọ́n hà ó lókè rẹ̀ ni níbo lókè obìnrin ìròrí ìwòsí ìsọ̀rọ̀sí ète oríṣiríṣi pàápàá jùlọ tí ó bá fẹ́ di wípé orogún fẹ́ wọ̀ ọ́ ló fi jẹ́ pé ọkùnrin ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti má fọwọ́ ara rẹ̀ dálé ara rẹ̀ rú lórí obìnrin nípa irú nǹkan báyìí kí ni téèyàn máa fi sóòrò ẹ̀ closeness má jìnnà sí wọn wọ́n fẹ́ pé torí pé wọ́n ṣe nǹkan báyìí wọ́n wá jìnnà sí wọn rárá tó bá ti gbé nǹkan kan tó yà tó tó di pé ọkọjá àlàdé á ntí kọ́ máa jẹ́ èrò ọkàn rẹ ni pé á àṣé iṣẹ́ ṣe kù báyìí tó ṣe kọ́ wá gbìyànjú àti ṣiṣẹ́ wọn. nígbà tóbìnrin ń sọ ọkọ òun ò lè ṣe báǹkì lóhùn ọkọ rẹ̀ wà ń jòkó tó bá lè ṣe bẹ́ẹ̀ òun lọ gbàjẹ́ ni kí ni jẹ́ bẹ́ẹ̀ òun lọ ṣe ṣírkù ló ń sọ òun lọ ṣe kófòrò bìkọ́ tọ́ bá ti mú àmúlù mọ́là ó ti jáde ó jáde inú ẹ̀sìn Islam ọkọ wa wá ọba ń jẹ́ àbí kó wọn kọ̀ ní àwọn afáàní rárá rárá kò rí bẹ́ẹ̀ iṣẹ́ kùnú mistake tó ń ṣe ní pé torí kó bojú ó ṣe gbogbo ẹ̀ o ti gbàgbé pé télọ̀ lọ́rán ìgbìyànjú rẹ̀ ó tún kù nú ó tún múra sí dáadáa pé a máa ṣọ́ ọ̀rọ̀ sísọ a máa ṣọ́ ìròrí gbogbo ohun tó ń sọ gbogbo ohun tó ń rò gbogbo ohun tó ṣe máa jẹ́ kẹ́rì ọkàn jẹ́ ọ wípé ọba adẹ́dàá lábìlì mọ́rọ́sọ́ọ̀dà ó ń ṣọ́ wa bá a bá ṣe wáyọ̀nù rẹ̀ sí pẹ̀lú gbogbo ilé bẹ́ẹ̀ ni ọba adẹ́dà ó ṣe fà wá mára sí bẹ́ẹ̀ ni ó sì jẹ́ kọ́rọ̀ ọwọ́ yanjú sí bẹ́ẹ̀ ni ó sì jẹ́ kọ́rùn owó tòrò sí bẹ́ẹ̀ ni ó sì jẹ́ kí sẹ́ẹ̀rẹ́ kọ́rọ̀ wá lọ́rùn sí. torí iṣẹ́ ń bẹ wájú wa ọkọ máa ṣàdúrà fún ìyàwó ìyàwó náà máa ṣàdúrà fọ́kọ rẹ̀ àwọn méjèèjì ó wà dúró láti máa ṣàdúrà fọ́mọ kí ọ̀rọ̀ wọn má bàa dojúrú bó ni wọ́n ṣe ṣe ìdìdí lóru ìgbàwẹ̀ ìmójútẹ́sìn masajidi tí ìtọ́sọ́nà bá ti lọ báyìí wọn ò ní jìnnà torí pé kìnnìún wọ́n gbọ́dọ̀ ṣan ojú pọ̀nà bí ìfẹ́ ọba adẹ́dà àti tòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam àti tàwọn sàádé rẹ̀ kọjá làánà àtàwọn aráalé rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ bí ó ṣe máa rìn rẹ̀ lọ́kàn èèyàn gbogbo ògbà torí ìmánu ni o gbọ́dọ̀ tánú àbùkù bó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ o gbọ́dọ̀ tánú àbùkù báwọn aráalé rẹ̀ o gbọ́dọ̀ tẹnu àbùkù báwọn sáàbì rẹ̀ o gbọ́dọ̀ tẹnu àbùkù báwọn ẹni retán ti kọjá lọ lórí dáadáa lẹ́yìn mọ̀dájú àtàwọn sáàbì àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé wọn ni màmá Malik sọ yìí pé zónù yìí ni àwọn tàbí lẹ́yìn àwọn sàbí àwọn tàbí láwọn tàbí náà tàbí tàbí tàbí tàbí tàbí torí gbogbo ògbàyàn ìyapa ò tí ì ṣẹlẹ̀ torí kí ló yìí ṣẹ́nà sáà sọ́nà sọ ó ní ẹni ojú mọ́ amẹ́nà tó lè sàmà bó ṣe jẹ́ wípé ìràwọ̀ tẹ́ rí lókè yẹn ló kó sánmà rò bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé èmi ni mo kó àwọn sàábé mi ró bẹ́ẹ̀ náà làwọn sàábé mi bẹ́ẹ̀ ni wọ́n ṣe kó ọmọ mi ró lẹ́nìkan tí ń tanu àbùkù sísá àbí náà sọ̀rọ̀ àṣàlà fẹ́ fa ọgbà ẹ̀sìn yá ni ọlọ́run ó fa ọ̀rọ̀ yẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kò ní gúnlẹ̀ rẹ̀ èèyàn mà lára rẹ̀ mà lára rẹ̀ mùsùlùmí mà lára rẹ̀ mùsùlùmí máa ṣọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàn sínú kilo. kìlọ̀ bẹ́ẹ̀ sẹ́mi náà má la ìjì lọ kẹ̀kẹ́bí rànà kò sí lára wa o ẹni tí ò bàbàrà àwọn àgbà wa. ìdí tí àwọn sálàfù máa ń sọ yìí pé tó o bá rí ọmọdé bó ṣe léwu kó kéré tó tí ń sẹnu fẹ́rẹ́fẹ́rẹ́ níwájú àwọn àgbàlagbà á ẹlú lórí rẹ̀ kò lè jẹ́ nire kò lè jẹ́ ní bá tiẹ̀ láwọn ẹ̀rí kan yóò wà bí ó sì pe àwọn àgbàlagbà tí ó lọ sọ́dọ̀ wọn tí ó ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ àmọ́ instance wa ni sọ́hánàlá ó ní ìmọ̀ gbogbo àwọn èèyàn náà pé ó ní ìmọ̀ ṣùgbọ́n kí ni ah! ọ̀kan nínú àwọn àtúláwẹ̀lẹ̀ ilẹ̀ àwọn àwọn bóòlù àti fẹ́ẹ̀sì bóòlù àti fẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú bàbá àmẹ́tò mo tẹ ní mo fẹ́ fi nǹkan kan ránṣẹ́ tí ń ṣùgbọ́n màá fi ránṣẹ́ létà bàbá yẹn kọ afáwọn òbí kí ni wọ́n fẹ́ fi ránṣẹ́ kan torí pé kí ni kì í ṣe bó jẹ́ àǹfààní kan ó tún lọ́rọ̀ ọlọ́run kọ́gbọ́ ọ̀rọ̀ nǹkan lé lọ́wọ́ lọ́wọ́. لكن عقيدته منحرفة akidare ogun ọwọ́ wọ́n wá fi tíra a máa ń sọ gbogbo wa yi Ibn Qayyim Jawziyya a dau wad-dawa òfin ránṣẹ́ sí àwọn àrùn àti fi torí Ibn Qayyim Jawziyya tí bá ń sọ̀rọ̀ ah, ọmọ òkè ah, bá dẹ́dà ọ̀parí látara yìí pé ó gbìyànjú lórí ìmọ̀ ọ̀rọ̀ ọba adẹ́dà àti súnà òjìṣẹ́ náà sàásìlà wọ́n rìn bá wọn fa á ọba adẹ́dà sí payá ọ̀nà rẹ̀ sí gbàtà àfa ìka ọba adẹ́dà ó dàrẹ́kìtì attention rẹ̀ lọ síbi akéde àsọ̀rọ̀ sí i kẹlẹfìyà ó fi di wípé òun náà ni wọ́n ń pèpè sí dáwà kẹlẹfìyà. torí pé kí ni gbogbo ohun tí wọ́n ń gbé dání tí wọ́n ń rò pé bọ́yá ọjẹ́ kan bàbàrà ọba adẹ́dà ó ti mú un pé wá fòjì iṣẹ́ náà lára ọ̀sán náà tẹ́tí fi káwọn sàbẹ̀ tẹ́tí àwọn sàbẹ̀ ti fi káwọn tábìlì tábìlì náà ti kó àwọn tábìlì tábìlì tẹ́tí kó àwọn afá tó jẹ́ pé o lè bọ́ síta lọ mú nǹkan míì mà tó rọ́ sọ pé taraktukum ala fajatin bayda layluha kanahariha la yuzibu anha illa halik mo fi ń òpópónà tó mọ́lẹ̀ ibi tó mọ́lẹ̀ dé òru rẹ̀ bí ọ̀sán náà ló náà ṣe rí ẹnìkan ò ní sọnù ń bẹ̀ àfẹni ìpamọ́ kí ni kankan nínú ẹ̀sìn nínú bẹ́yìn ó ṣe lògbésí ayé tí ọba adẹ́dá ò ti fi òjíṣẹ́ lọ́sà sálám ṣàlàyé rẹ̀ fún wa yékéyéké kò sí kò sí èèyàn mójútó lè láì ṣèfẹ́ ẹni ní bágbára bá ṣe mọ̀ èèyàn ò rí ọmọ lórí rẹ̀ lórí ìbàdàn ẹ̀rùn kíkí ìkísásìkò àwọn nàwáfíl àwọn gbígbà díẹ̀ á máa fèrè wọn. torí wípé tá a tètè ṣe léyìí nígbà wọn wà kékeré kò ní rọrùn nígbà wọn dàgbà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọn ah, brada kò lè jókòó kò lè jókòó ìṣẹ́jú mẹ́wàá tàbí ọgbọ̀n ìṣẹ́jú yóò máa fò ká ni wa kí ni n ṣe ká busy doing nothing torí pé wọn ò rí rẹ pẹ̀lú ọmọ tó jẹ́ pé ó kí ọ̀nà tán ó kéré tápò wọ́n sọ pé kọ́ka jésù kan wọ́n ti jẹ́ ń pa kó hákùnrán ó ti ń mọ tùmọ̀ rẹ̀ nǹkan báyìí tó ń kà ó túmọ̀ rẹ̀ rí ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọ́n ti jẹ́ kó yé bó ti ṣe lọ́sàn àṣọ́lá ti ṣàlàyé rẹ̀ ni ó ti mọ̀ bó o lòun ṣe wá fẹ́ ṣe tòun lọ́tọ̀ bàbá ń ṣàdúrà ìyá ń ṣàdúrà àwọn ẹni ire náà ń ṣàdúrà tó bá kọjá wọn sọ pé ah masha allah alẹ́ ara wọn ran bọ́ǹbù lọ́wọ́ nítorí lè jẹ́ káwùjọ wà ní kórí tuntun sí ni ètò ẹ̀rọ àdọ́dà iṣẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ iṣẹ́ àwọn aráàlú rẹ̀ iṣẹ́ àwọn sọ̀rọ̀ kíni wàá máa jẹ́ ọ̀rọ̀ ọ̀hún ìmọ̀ọ́ká kwara tọrọ yìí ṣe náà sàrà sàrà sọpẹ́ man sarrahu an yuhibba Allah wa rasulahu falyaqra al-Qur'ana fil mushaf ẹni tó bá fẹ́ kọ́ bá dẹ́dà fẹ́ràn kó náà nífẹ̀ẹ́ bá dẹ́dà àtọ̀jíṣẹ́ rẹ̀ sílára kó máa gbé kùránù ká èyí máa wo àwọn hàrà tí yẹn gan pẹ̀lú ojú wa ẹ̀sìn ìbádàn ọmọ wọ tuntun wa ni èèyàn gbọ́dọ̀ kọ́ ìmọ̀ alárúbáwá at least àwọn àfáà ni at least level o level o level tó fi jẹ́ pé n ti ń ka ọmọ ó lè analyze ẹ̀ pàtó bá dẹ́ra sọ báyìí báyìí nǹkan ọ sọ báyìí ọ ṣàlàyé báyìí òjìṣẹ́ náà sàásù náà sọ báyìí tó fi jẹ́ pé nínú ilé ó kéré tán pọ̀ lóòjọ́ ó kéré tápò ó kéré tápò akajúzì kan ẹ̀ka wò la fẹ́ kó mẹ́ orókù kọ̀ọ̀kan tí òfin ní jẹ́ pé àwọn kan níta ọ̀wà á máa fi ọ̀rọ̀ ìjàpá tí òrókù ọkọ yẹn níbo wọ́n wà á máa fi túkọ̀ bí wọ́n máa fi tó àdéhùn fáwọn ọmọ ọmọ ó ti mọ̀ yí pé rárá àwọn aláfọ̀jẹ làwọn ilé àwọn aláfẹ́ làwọn ilé responsibility ìyá àti bàbá ni òbí ni bàbá gbọ́dọ̀ gbìyànjú lórí rẹ̀ wọ́n sọ ọ wà lábẹ́ kó àǹfọ̀sọ̀kùn máa rí kan náà torí tí mọ̀ bá sí èèyàn ó sì fi ni kò sí tó lè yanjú àwùjọ àfi ìmà ìmà tí kóyàn yọ nínú ìyá ọba adẹ́dà ní gbangba ọjọ́ ọ̀gbìn kíá àti kíni àti ìlò ní lílo àti wá ojú rẹ ọba adẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá tẹ́lẹ̀ ìbá ti pé láwùjọ ọba adẹ́dà ó jẹ́ káwùjọ yìí ó ní lọ́síwájú kọ́ba adẹ́dà máa ń sàjẹ́ ká ní lọ́síwájú pẹ̀lú àwùjọ wa ó pàtàkì kama ka Kùránì ma ka kama ronú jìnlẹ̀ lélórí kí gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ láàrin wọn kí wọ́n máa dá padà sídìí rẹ̀ bóòlù mo ṣe fẹ́ ṣe ní bóòlù ilé ìṣẹ́ ṣe ká má jẹ́ kí ìbínú tàbí any condition tá a bá bára wa kó gba eléyìí lọ́wọ́ wa lòjíṣẹ́ náà àti náà ti rẹ́kọ́mẹ́ndì wípé ká máa wà ní àlùwàlá gbogbo wa wọn ni ìsọkẹ́mù ẹ dúró déédéé wọ́n là ń tọ́ àṣọ ẹ lè máa wọ̀n ẹ lè mọ rírì ẹ lè mọ rírì ìdó dédé wà á dẹ̀mù ẹ mà dájú o anna khayra amalikum as èyí tó lọ́lá jù tó dáa jù nínú iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ṣe ó ní irun kíkí. ọ̀yẹ́ náà ọ̀ṣàlùwàlà ọmọ náà fìlà ọ̀fẹ́ ọmọ náà fìlà ọ̀. òkìtá kúmúná fìlà ọ̀fẹ́ kí ọ̀fẹ́ kí asiri kótó kí asiri kúmúná fìlà òkìtá kúmúná fìlà ọ̀fẹ́ kí magẹ kúmúná fìlà òkìtá kúmúná fìlà ṣáà tó tó kúmúná fìlà òkìtá kúmúná fìlà èyí ò ní wípé lílọ bíbọ̀ بلو ذكر لا لا لا لا إله إله إله إله إلا إلا إلا إلا إلا الله الله الله الله الله أستغفر ẹnu rẹ ò dúró pẹ̀lú kíni pẹ̀lú zikir tó kéré jù tó dẹ̀ lọ lájú سبحان الله والحمد لله ولا إله إلا الله لا أبا ولا حول ولا قوة إلا بالله أبي كي كوفو يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ìwọ ọba mọ́tòmọ́tò tọ́jẹ́ wípé kò sí òmìmì kan tó lè mì ní tí mọ́tòmọ́tò rẹ ò lè mú kú ọ̀nbẹ wọ́n lè kram ọba ẹni bu ọ̀rẹ́ tọ́jẹ́ pé kò sí tí mo bá ń fẹ́ lọ́dọ̀ rẹ táwọn àsọ pé à stọ̀ títàn o kò sí gbẹ̀ mọ́ o là á kò sí kí ló sọ nínú àdéhùn sọkọtì ó àti lọ tí ìpìlẹ̀ yín dópin yín àlìjẹnu yín èèyàn yín gbogbo ẹ̀dá yín láti ìpìlẹ̀ dópin tẹ́ ẹ̀ ń bá ń bẹ̀ mí ẹ̀ ń tọrọ oore lọ́wọ́ mi ẹ̀ ń fún gbogbo yín kò dẹ̀ mú kù nínú ọlá mi ju bí ká mú abẹ́rẹ́ ká ti bọ òkun ká wá yàn lọ. Allah. òun là káàdì òun là képe òun là faraàtì òun là tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà ló fi kó papọ̀ nínú gbólóhùn kan iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmà fún òfin rẹ láàmà tẹ̀lé wa iyyaka nasta'in ìwọ nìkan láàmà wà lọ́wọ́ wá sódò rẹ torí wọ́n ló tó tán níta dẹ̀ fi ríran lọ́wọ́ yìí ò ní kíkà fún kápá òfin rẹ̀ mọ́ baálé ilé gbọ́dọ̀ jẹ́ kí lè rìn lẹ́nu ilé òun kó rìn lẹ́nu ilé rẹ̀ ó pàtàkì baálé ilé àwọn nǹkan tí máa da léérú kọ́ má jẹ́ kó ṣẹlẹ̀ nínú ilé òun bíi kíni music bíi kíni ìwòkiwò magazine ki magazine látara fóònù nísìn wọ́n lè wo òkú wò tó jẹ́ wípé àti mú ìfẹ́kìtì rẹ̀ kú ah, iṣẹ́ tó ti bàjẹ́ lára iná lè láwa ẹni rẹ̀ rọ̀jò èèyàn fi ṣọ́ra lọ Facebook ni ọlọ́kìnní ni ọlọ́kìnní yọ ṣọ́ra yọ ṣọ́ra. èèyàn ọmọ ṣọ́ra pẹ̀lú gbogbo eléyìí á wà máa bẹ̀ lọ́hùn wọ́n bá dẹ́dà yá mọ́ kálíbà kọlóbó sẹ́bi kọlíbí àdàdé ni ìwọ́n bá tó jẹ́ wípé ọ̀ máa ń ní ẹ̀mí ẹ̀dá bó bá sì wù ọ́ ni jẹ́ kẹ́mi ìní omi kọ́ wá rinlẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ ní wá sórí ẹ̀sìn rẹ̀ kọ́ wá jẹ́ ohun ilẹ̀ ní lórí má jẹ́ wọ́n yà mọ̀sọ́dọ̀fẹ́ kúrò sọ́dọ̀fẹ́ kọ́dọ̀ bí ìlà ọba tó jẹ́ wípé ọ̀hún máa darí ọkàn ẹ̀mí ẹ̀dá bó ṣe wù ẹ́ jẹ́ kí tèmi darí sí ìmọ̀ pa rẹ mọ́ torí pípa òfin rẹ mọ́ lèyìn ó fi yege. a máa sọ a máa bẹ̀ náà a máa òjíṣẹ́ mọ́sá àṣìlám ni àdúrà àti kádàrà àtàdánwò wọ́n máa jíjà lókè ni wọ́n máa jà wọ́n máa wọ́n máa wọ́n máa fò ó kádùrà bá wa yóò borí àdánwò yóò borí àmìwò jẹ́ pé kakún sí ìṣẹ́lá ni yóò borí kádàrà náà. amahadwa ụwa sọmil yami ya bụrụ ya nwara alini ya bụrụ amana oníyàwó ya lọ́wọ́ yìí kìí ṣe ìyàwó nìkan àbúrò ni tàbáǹtì ọmọkéwù gbogbo lèèyàn ó máa lò gbogbo ìgbà bẹ́ẹ̀ náà ló kọ tó sì jẹ́ lọ́wọ́ ara tọ́rọ̀ bá ti rí bákan gbẹ́ná fúlàdì dé wọ́n bá dé ó tún ti dé o yàwá yàbúrò má jẹ́ o. téèyàn bá ti ń sáàdì ọlọ́run ọba ní gbogbo bàbá yìí ọba adẹ́dá ò ní fi òun náà lẹ̀ kò ní dáadáa bùkátà rẹ̀ kọba adẹ́dá dáadáa bùkátà wa kó ṣe lé wa ní albata aljanna kó fi ìfẹ́ tí máa ń mú ojú èèyàn kúrò níbi àbùkù ọmọlàkejì kó fi sáàárín wa àtàwọn aráalé wa àtàwọn ọmọ wa àtàwùjọ wa ilé pàtàkì tí ìfẹ́ bá ti wà ń bẹ̀ rahma àánú yọ tẹ̀lé bàbá adéda sọ wọ́jà àlà wọ́jà àlà bẹ́ẹ̀ nà kú mawaddatan wa rahma tí ìyìn bá ti pèsè á àwùjọ máa ní àfojúfòrò fúnra wọn yóò dẹ̀ lọ nílọsíwájú à ń bẹ bá adéda kó bá àrọ̀jò rẹ̀ sínú àwùjọ wa láti inú ilé wa kó má dojú ọ̀rọ̀ wa rò kó má dàlé wa rò kó má dàná wa rò kó ṣe ilé wa ní àgàsọ fún àgbà àlìjẹ́nà kó má jẹ́ káwọn ọmọ wa kí wọ́n ṣe tiwọn lọ́tọ̀ kó ṣe wọ́n ní ọmọ alálùbáríkà أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم عبد بعد ذلك kọba àpáná àjẹbọrẹ kọba rẹ bíbí àṣetá nílẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ tó jẹ́ pé látara gíga wọn yóò jẹ́ ìlọsíwájú fún ẹ̀sìn kọba adẹ́dà kọba fún alágbèga àwọn tó jẹ́ pé látara gíga wọn wọ́n fi tẹ̀ ẹ̀sìn mọ́lẹ̀ ní kọba adẹ́dà kọba rẹ̀ wọ́n lẹ̀ kò sí wá ní ẹni tí ó gbé àgbẹ̀fúnga kó jẹ́ àtàn rẹ̀ pẹ̀lú rẹ̀ kò sí wá ní àròlé náà fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kó dẹ̀ jẹ́ ká bá wọlé ọ̀la ká bá wọlé ọ̀la à ń bẹ ọba adẹ́dà àti irú rẹ̀ kó jẹ́ ká sọ rẹ̀ sísọ rẹ̀ rẹ̀ ni pé ká sọ sínú firdaus kó fi ṣe ìrọ̀rùn fún wa lọ́la ọ̀kan ṣoṣo rẹ̀ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم يا أبا عبد الله أبو خديجة أنكم Bẹ́ẹ̀ni, wọ́n wà ní ọ̀nà. Ọkọ̀ ọ̀tàmúfẹ́ عفوا جزاكم الله خيرا وعدها جزاكم الله أشرا جزاء بارك الله فيكم وفيكم يا سلام الله جعل منكم لولا لنا àmì àtẹ̀yìnà. gbogbo ìgbìyànjú lórí wa kí ọlọ́run wa kí ó má jẹ́ kí ó jẹ́ kí a sọ ọlọ́run wa jẹ́ kí ẹ̀yìn náà kí ẹ bá níbi tó lérè ẹ̀yà pẹ́ẹ́pẹ́. àmì àtẹ̀yìnà. àwọn ìbéèrè mélòó kan ti wá tà ọba ah. dada kò fún wa ní ìdáhùn. oníbèrè béèrè ah, wọ́n mú ẹgbà wá kan wá mo fẹ́ kà ní sà bí wọ́n ṣe kọ́ wọ́n ní kí ẹ bá wa ṣe àlàyé wọ́n ní an abi musa al-ash'ari radiyallahu anhu an nabi sallallahu alaihi wasallam فأس يدعون الله فلا يستجاب لهم نعم. رجل كانت تحته امرأة سيئة سيئة الخلق لم ي... آه، لكن لم يطلقها ورجل كان له كان له على رجل مال فلم يشهد عليه ورجل أتى سفيها ماله وقدر قال الله عز وجل ولا تؤتوا السفهاء أموالكم wọ́n ṣe kọ́nà ni pé àwọn mẹ́ta kan wà wọ́n máa bẹ lọ́wọ́ ọba ọlọ́run ò ní gbọ́ àdúrà wọn lórí kí wọ́n ń bẹ̀ lé lórí wọn kì í ṣe gbogbo àdúrà lórí tí wọ́n ń bẹ̀ lé lórí wọn ọlọ́run ọba ò ní gbọ́ àdúrà wọn torí àwọn gangan ni wọ́n ti kọ́kọ́ da ni wọ́n ti kọ́kọ́ da eh, ìpìlẹ̀ àdúrà ni wọ́n ti kọ́kọ́ dàrú àkọ́kọ́ ó níyàwó ìgbà tá a fẹ́ tá a bá ṣèyàwó kí ni wọ́n ní ká ṣọ́ ebi ńlá kàálẹ̀ kó lẹ́sìn kó níwà ká má wò ó pé ilé tó ti jáde àbó kàǹkà nìkan òun wá nì pẹ̀lú gbogbo ohun tí ọba adẹ́dàá kàálẹ̀ yìí ń tó òun lé tiẹ̀ ní wípé ọ̀fẹ́fẹ́ nollywood ọ̀fẹ́fẹ́ àwọn obìnrin àsìkò ọ̀fẹ́fẹ́ ìyàwó pankeke tó ti yé báyìí nìyẹn ọwọ́ afẹ́ tán ó ní ìbẹ́nu kó wọn máa ṣàdúrà lé lórí ni kọ́ndíṣà àdúrà ó yẹ kó kọ́kọ́ tẹ̀ lófin ọlọ́run ọba náà kó tó wá máa bẹ̀ pé kọ́lọ́run ọba kó ràn wọ́n ṣe kò sí gbogbo wọn yẹn ṣé èèyàn máa lè mú igi tútù wá nínú igbó tómi ń kán lára rẹ̀ báyìí kó lóun ó fi dáná kó wá sọ pé kì náà òun ó jò sọmọ pé yọpẹ ń bẹ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ obìnrin ló fi jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ní àwọn fẹ́ àlùbídíà lóbìnrin ọmọ tó jáde nílé ayé àwọn tí wọ́n wà mọ̀nà harif tóun ó change rẹ̀ àwọn obìnrin yẹn ni á padà wá change àwọn náà. àá ok ọfẹ ẹni tí ì ṣe mùsùlùmá kìí torí ọlọ́run ọba torí gbogbo àwọn nǹkan kan tó rí lára rẹ̀ ni sọ bàbá àwọn expose ara wọn obìnrin mùsùlùmí ò ní expose ara rẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ fẹ́ra wa ń kọ́ ò ọkọ ẹni tó fẹ́ fẹ́ ọmọ lọ́lọ́ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ ní ẹ̀gbẹ́ àwọn òbí rẹ̀ ìyẹn tó jẹ́ wòlíì rẹ̀ yóò lè múra casually kó fi rí ní tí òun fẹ́ fẹ́ torí kí ló yìí sọ́nà sáà sọ́nà sọ ṣó o ti wò ó wò dáadáa torí tó o bá wò ó yóò jẹ́ kí ìfẹ́ pẹ́ láàrin yín pé á ah, ìtí mo rí ní ìtí mo rí àwọn ti fi expose gbogbo ara wọn ara wọn ara yẹn ní í ṣe òun náà tóun náà fi sọ pé òun sí òun òun lọ títí wọn ah, ah, yóò tún yìí níbo. làǹfààní sọ pé ọ̀nfẹ́ wòsàn owó rẹ̀ lóògùn rẹ̀ ọkọ̀ kó fi ìpele lóògùn náà kó tó gbára lọ́nà lójijì náà ṣe ẹ wá wòsàn. ọ̀wọ́ ẹlẹ́sìn náà kó tó máa bẹ lọ́wọ́n ọba wípé kọ́lọ́wọ́n ọba wá jẹ́ odò òre torí káràbò túnra mú ni odò ń gbárèrè. bọ́lá ṣe jẹ́ mi. so ọwọ́ afẹ́fẹ́ kúfẹ́ wà ní ọmọ sàdúà o o tẹ̀lé kọ́ndíṣàn tó bá dẹ́dà mú wa so ọlọ́run ò ní gbàdúrà rẹ̀. èkejì kí ni nọ́ọ̀sù tó wá lórí èkejì. ọ̀rọ̀jìn sáà lẹ́wọ̀ àlà rọ́jìn imán sálàm yẹ́ ṣáàdì àlè. wọ́n fẹ́ tọ́ọ̀bà fún yàn ní tọ́ọ̀bà tọ́ọ̀bà yáyàn lówó kí o mọ ẹlẹ́rìí wá tí a jẹ́rìí sí pé ọ̀yà alágbájá lọ́wọ́ at least kákọ̀ọ́lẹ̀ wà kọ́pì kan wà lọ́wọ́ rẹ̀ kọ́pì kan wà lọ́wọ́ yìí tọ́rọ̀ bá fẹ́ dọ̀rọ̀ ẹ̀rí rè ọ wá ní ọlọ́run wà ká tó dá náà ti mọ̀ ká ti mọ̀ pé ọlọ́run wà. so ọlọ́wọ̀n ní gbàdúrà rẹ̀ against ti ẹni torí pé ẹni tó ṣàbùrú yọjẹ ìyá o but ìwọ gan tó yẹ kó o ṣe ní ìtọ́lọ́wọ̀n ọba fílẹ̀ tọ́làálẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ọlọ́wọ̀n ní gbàdúrà rẹ lórí lórí ẹ̀kẹta a gbọ́dọ̀ kó ogun rẹ̀ lé lọ́wọ́ kó tó di wípó gbọ́n torí ẹni tí ò gbọ́n ẹni tó gbọ́n gan tó bá rówó kíní ya were ẹ wá kówó lé lọ́wọ́ ọ wá ń ṣe wọ́n ràn wọ́n pẹ̀lú rẹ̀ ẹ wá láyé ń ṣàdúrà koko si yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣe ọlọ́run kìí ṣe lórí kìí ṣe gbogbo àwọn àdúrà tó bá ṣe lórí instance yẹn ni tí ọ́fíìsì ẹ̀rin rẹ̀ jù nínú táwọn àfáà sọ̀rọ̀ lé lórí mi. ọjọ́gún ẹni tó yẹ pé kò rówó rí gan tó já gbàlagbà ọjọ́gún hmm. ten million ó ń ya wèrè ni. ọjà kéṣekéṣe wèrè ni ó ní ìyàwó tí ìyàwó lágbájá àwọn àwa ló tọ́ sí kéésù ló tọ́ sí àgbàyàwó rẹ̀ sẹ́wọ̀n pé ó ti yá wèrè hmm. ó ti yá wèrè sẹ́wọ̀n pé wèrè ni ẹ̀ka o wò ní pé ó ti yá wèrè ẹ wá gbé owó bá ń fọmọ kékeré wọ́n ṣe kan láìpẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀mọ́dọ́mọ́ ẹ̀rọ rọ́ọ̀dì ọ̀la létí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ọwọ́ àfisẹ́lẹ́ aṣẹ́wó kí wọ́n máa ta nájà bẹ́ẹ̀tì ń bẹ̀ kí wọ́n máa sọ hmm. oríṣiríṣi ń bẹ̀ wọ́n á hmm. kọrin wọ́n á títí láti tọ̀sán ó ní káwọn èèyàn máa feel fine kí a máa ah. kí a máa gbádùn nǹkan kan ìgbádùn wò ní bẹ́ẹ̀ torí sọ́sì kò gbá hmm. rà irú eléyìí ẹ̀ ní kówó lé lọ́wọ́ kí lọ fẹ́ ṣe rárá mójútó ẹ̀ náà tọ́ba kẹ́kọ̀ọ́ tán ẹ̀ṣẹ̀ kìíní ṣùgbọ́n ẹ máa ẹ ní jẹ́ kó àbùkù bówó òun investment tó jẹ́ yí pé owó yẹn wọ́n máa lékún kò ní dínkù téyìn náà bá nídìí ń bẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ẹ ma bá a rí kẹ́ẹ̀tù gbélé kẹ́kẹ́ eléyìí àwọn èèyàn ó jókòó lé lórí àwọn amòye àwọn àgbàlagbà ní ọ̀rìn pé ah, ti tó ó ti ní làákàyè ti ẹ wá já yọ̀ǹda rẹ̀. a mi sọ pé torí pé tí ẹ ní ẹ fún ẹ ṣe fún ẹ jẹ gbọ́ bá ṣe ṣe kú ṣe ṣe ẹ wá kó lè lọ́wọ́ tán wá ń ṣe wọ́n ra wọ́n ní ah, ọlọ́run bá tọ́ sọ́nà ọlọ́run bá. ẹyin tó Jazakumullahu khairan. Fáànù sí الله àti. Wọ́n ní kí ẹ bá wa lọ́rùn èèyàn létí ìṣẹ́bí lẹ́sà. Níta àkọ́kọ́ ṣe náà nù wípé àwọn gbàgbé o. Tó inṣàlá kiri èmi náà pledge five thousand máa send ẹ̀ sábà ẹ̀ṣẹ̀. Jazakumullahu khairan. Wọ́n á nítorí aláàkìlù máa ń bá da yabda bi nafsi. Jazakumullahu khairan ọkùtì síìtì àbú Khadija Abu Aisha àbú Mariam àbú Usman ọyá ọyá ẹ̀yin náà ẹ jáde ẹ jáde ẹ jáde. ẹ̀wọ̀n tó ẹ̀yìn tì yàn. ìṣàlá kẹrin. kótóbí kótóbí yà gbogbo wọn. tọ́ra ọlọ́run ọba ògùn wa. yálọ̀ wà lọ́rọ̀ àmà rí náà àmà ní àmà rí lò ọlọ́run ọba yóò bá mú òṣì kúrò ní àwùjọ wa ṣọ́ọ̀bà wà lọ́rọ̀ torí níta lè fi sẹ̀sẹ̀ ní kọ́lọ́run ọba kò fi wà lọ́hùn. oníbèrè bèrè ta wọ́n ní kí ọlọ́run ọba ìgbẹ́ alápèsè uh, Sheikh ọ̀pọ̀lọpọ̀ ó ní ó sọ name. will a child born out of wedlock take? And what is the general ruling as to the status of that of this child? The child born out of wedlock is the father traceable? Because there are instances. You know the person who impregnated her. If is known if he is known, he is the father. He has to take responsibility. If it is not known, the child bears the name of the mother. Mm. Mm. That is it. Uh, nítorí ìyẹn ní pé sà wípé onítọ̀hún àwọn ọmọbìnrin náà ò sí nílé ọkọ sà. kò sí nílé ọkọ ò túmọ̀ sí pé kò mẹ́ni tó fóun lóyún tó bá mẹ́ni fóun lóyún tí èsì pé ọkọ because instance tó wà ń bẹ̀rẹ̀ ok ẹni yìí ni wọn ò fún níyàwó wọn ṣàṣeṣe má ṣe ó fi doyún but a mà pé ẹni ló fún un lóyún bàbá rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jì responsibility lórí rẹ̀ orúkọ rẹ̀ ní ọ̀jẹ̀ pé wọ́n ẹni tí wọ́n ṣe nǹkan túbà wọ́n jẹ́ ìyá rẹ̀ lọ́tọ̀ ọmọ rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ kọ̀ǹpẹ́lẹ̀ kó ṣe responsibility rẹ̀ eléyìí ni àwọn almuhakikun min alulama tí wọ́n tí wọ́n dó lérú jù sheikh islam ibn taymiya ah, hasan al sheikh islam bin mauritania sheikh sọ ibi tí sheikh sọ̀rọ̀ ibi náà ṣe ní náà ṣèṣin náà báyìí wọn àwọn ọmọ tẹwọn. maslaha tàdé wà nù rẹ̀ nísìnyí láwùjọ tó dáa jù nìyẹn because tó bá fi di pé wọn kọ̀ǹpẹ́lẹ̀ kó ah, ah, instances ìṣẹ̀lẹ̀ báyìí wọn fún lọ́mọ but àwọn òbí ọmọkùnrin wọn máa ń rí wọn papọ̀ wọ́n dẹ̀ máa ń wálé ọmọ ń wálé hàn kódà ọmọ ń wá sùn tí ọmọ ṣe sí àwọn tí wọn bá lẹ́sìn lẹ́nu kan ọmọbìnrin yẹn lóyún ó lóun kọ́ ọmọbìnrin yẹn ní òun ti gbogbo nǹkan tó ń gbé káyọ̀ ń búra òun ò mọ ọkùnrin ní olófò lónìí ó kọ àwọn òbí ọmọkùnrin ni wọ́n ní <clears throat> kò tó bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ni wọ́n bá gbà kò sáwọn òbí yẹn wọ́n responsible wọn kà lẹ́sìn in the end tó yẹ jáde láyé àwọn kàṣẹṣẹ tó dínú. àwọn ọmọ yẹn àwọn òbí ọmọkùnrin yẹn ni wọ́n wá ran ọmọ yẹn wọ́n rèé wọ́n ṣe gbogbo ẹ̀ tó mọ̀ tàn yẹn òun padà wá lẹ́sìn ó ń béèrè tí òun lè confront bàbá òun wọ́n ní rárá tó o bá confront wọn ẹ̀rẹ̀ ẹ̀sìn tí o ní òwú lónìí ní tí kò fi confront ẹ̀ ní wípé ìṣe dáadáa sí tí ó fi regret lórí n tó ṣe lórí ìyá rẹ̀ tóun náà fi wá sún mẹ́sìn ẹ̀ kìí ṣe wípé kọ́ wá sọ pé ọ́ confront rẹ̀ ọ́ yẹ̀yẹ̀ rẹ̀ o ti wà nípò nísìn wọ́ kódà ó díl pẹ̀lú kẹ́sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọba àrẹ́dà kan máa kọ́ àmà ṣe gbogbo wa. àmín lápò ọ̀kẹ́ ìta. ó ní bí rèé sà may Allah bless our sheikh I work for a company that has many departments one of the departments work is customer address verification. What I know is that the work is majorly for the banks to verify the address of their customers, though the department verify address for other companies too. But it's the bank that I'm very sure of. So that department now need agents to staff to work for them. If one gets them agents, does it mean that one is supporting banking? Yes, of course, yes. Tó bá jẹ́ báńkì yes, you are supporting banking. But tó bá jẹ́ báńkì tí èsè báńkì although difficult, wọ́n kàn ṣe gbìyànjú ni àwọn lótú àwọn ìyá yìí àwọn gbogbo àwọn yòókù yẹn wọ́n ń ṣe gbìyànjú ni tọ́kọ́ lọ́wọ́n bá kọ́ bá sọ ìgbìyànjú wọn dòótọ́ tí a fi rí way out láti rí sharia compliant finance outfit kó bá kún kó bá gbàgbé ìgbìyànjú wọn ṣe yes kó má bà wọn kún wọn lọ́wọ́ tó bá jẹ́ pé fẹ́ǹkì báǹkì rìbá ni. wọ́n ní can one stop praying behind an imam who praises Yoruba culture and language to the extent of saying Sango, Ogun, etc. are good people and the fact that people worship them shouldn't negate recognizing them for naming one daughter Iyabo in Yoruba terms doesn't contradict Tawhid. ó ah, ti gbé gbági kí a bá sọ̀rọ̀ ká sọ pé ó ti ń rìn ní bèbè ó ti fẹ́ jáde síta eh, but àwọn tí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n jẹ́ àwọn àfa kí wọ́n jẹ́ kó mọ implication tó ń sọ eh, eh, torí pé òun gan ó ti fẹ́ ó ti àlàáfíà èèyàn máa sọ̀rọ̀ sọ èèyàn dẹ̀ máa máa la ara rẹ̀ èèyàn dẹ̀ máa àbọ̀ ẹ̀kọ́ ní ìdàlámù kọ́ máa wà ara rẹ̀ kọ́ dẹ̀ ó ṣe fẹ́ nu. tí wọ́n bá pè sákèésì sà sí ọ̀rọ̀ yíyàtọ̀ ṣé wọ́n yẹra láti máa kírun lẹ́yìn ẹ̀dá. bẹ́ẹ̀ ni ká yẹra láti máa kírun lẹ́yìn rẹ̀. ti ọmọ tó bí out of wedlock sà oníbèrè wa kọ àfikún sà wọ́n ní tó bá jẹ́ pé àwọn ẹbí ẹni tó bọ́n lóyún lóyún tí wọn bá show sense of responsibility ní ni kí wọ́n ó ṣò ìyẹn ni pé obìnrin ti ní àgbọ́yé nísìn ó ṣèranù tẹ́lẹ̀ ní ló fi bímọ yẹn ó ti wá lágbọ̀ọ́yé nìkan àtẹni tó bí fún àtàwọn òbí rẹ̀ wọn ò wọn ò wọn ò show responsibility àbí. ọ̀dà so kóun mójútó ọlọ́run ó fún ṣe kó fún ṣe ọmọ rẹ̀ náà ni ó kọ rẹ̀ náà ni ọmọ jẹ́ tó bá mọ̀ but kó mójútó ọlọ́run ó gbàṣẹ fún. wọ́n ní ta pé kí ẹ bá wa fún àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn pé torí pé fitna pọ̀ lọ́tún lósì yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọba adẹ́dàá mọ̀ pé fitna máa wà ó fún alákòóyọ àkóyọ ní sabat kábíyèsí ká máa ha quran ẹni tí ọba ha ẹni tó bá ti ha kó máa ka quran kó dẹ̀ máa jíròrò lórí ẹ̀ kí ọ̀dọ́ kí wọ́n ojú kọ ìmọ̀ kí wọ́n yẹra fún kọ́là wà kọ́là kọ́là wà kìlà agbájá sọ pé agbájá sọ pé rárá kí ló bá dẹ́dà sọ kí làlàyé ìṣẹ́ náà sàtọ́nà lọ rẹ̀ kí làwọn ẹni ìdúró ní iwájú kí wọ́n dúró lé lórí kí wọ́n má lára wọn kí wọ́n ṣọ́ ẹnu wọn kí wọ́n má ṣèfẹ́ ẹnu gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe kí wọ́n má ṣe nítorí tọ́lọ́run afọ̀dà ẹgbà omi ti máìkì ń pàdé ọmọ ìyá kan ṣèṣìṣì ní ìpẹ́. microphone yìí ti wà mí tẹ̀tà ẹ̀ẹ̀kan ló lọ ṣọwọ́ tẹ̀ ẹ́. tó ti wà ókè báyìí. bẹ́ẹ̀ nìkan ẹ̀dá kun lọ rẹ̀. Ah, wà á ní sinimá kùnà ti ah. Now. jazakallahu khair mo fẹ́ sà pé àlàyé tí ẹ̀ ń ṣe lọ fún wa mo rò fún gba mike ẹ̀ ń kò jẹ́ ká kó délẹ̀. kí ọ̀dọ́ kí wọ́n bízì pẹ̀lú kuraani kíhá kuraani híhá àti kíkà ó máa ń jẹ́ kí alùbáríkà ọ̀nà ọ̀rọ̀ èèyàn kí wọ́n dẹ̀kun fún wọn kí wọ́n kí wọ́n má ṣèfẹ́ nu kí wọ́n dẹ̀ yẹra fún kọ́lá wàkìrà kí wọ́n ṣe kí wọ́n máa tún ìkíláàsì wọn ṣe ní gbogbo ìgbà kí wọ́n dẹ̀ máa pólíṣì tẹ̀wéèdì wọn gbogbo tí wọ́n bá fẹ́ ṣe kó máa tẹ̀lé súnà kí wọ́n má hero worship anybody òdodo là máa hero worship òdodo ni ti ọba adẹ́dà tó fi wọ́n yìí sẹ́nà sàrásọ́nà tó ìṣẹ́ náà sàṣánà ṣàlàyé táwọn sàbẹ̀ dúró lé lórí tí ń dẹ̀ ń wá tó o bá hold the view kan respect the other views too tí wọ́n mú ẹ̀rí wọn wá ẹ̀rí wọn lè má kùnà ṣùgbọ́n respect wọn má wàá jẹ́ kí yẹn ọ wá sọ wọ́n dọ̀tà á fún ẹ̀ láàrin àwọn sàbẹ̀ wọ́n hold the views tó pọ̀ kọ́ bọ́ máa yà wọ́n jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ dị ma ṣàdúrà pé ká tàn rè káwọn ọmọlàkejì náà wá náà èèyàn àwọn mùsùlùmí ẹgbẹ́ wa tí wọn àmọ̀bẹ̀ náà ń bá fáwọn náà rí báyìí ọba adẹ́dà ló ṣàánú wa àánú rẹ̀ òpin síbì kan kó ṣàánú gbogbo wa ó mọ̀ àmọ̀ kún fún yín gbogbo wa fún àwọn ọmọ máa ṣàdúrà fún wọn tó o bá rí wọn tí wọ́n ń ṣe nǹkan tí ò fẹ́ tó kù káàtó pè wọ́n sí ojú ọ̀nà pẹ̀lú hikma wal maw'izatil hasana ṣàdúrà fún wọn má kórìíra má fi ìkórìíra mùsùlùmí ẹgbẹ́ rẹ sọ́kàn torí wípé kí ni mùsùlùmí bó ṣe léwu kó wíìkì tó ó ní ọlá níwájú ọlọ́run ọba kan tó dé pé ìfojú tẹ́ńbẹ́lú yóò sọ èèyàn dẹni tẹ́ńbẹ́lú níwájú ọba dẹ́dà kó bá dẹ́dà kó má ṣàgbàṣe fún wa. àmín ìzákùnlọ ta. can we pray jum'ah with the spacing rules of these days in the masa in the masajid due to the said coronavirus i refuse to pray jum'ah because of the spacing and i pray zuhr in a masjid with some few people. Is that okay? Or I should join in playing it by spacing about one to two meters in between everyone? If the if you find that uh, the situation is still biting as far as this uh, uh, pandemic is concerned, pray, pray at home. Allah will give you the reward of praying in the masjid. Pray at home with your, with your family. Allah will give you the reward. And pray seriously too, fervently, that may Allah banish the pandemic from our our lands, and uh, we pray to Almighty Allah not to, to let us have share of it. Amen. Mm. Eh, wọ́n what only my question is what of a male youth that his job is very tight and he doesn't have free time how does he seek for knowledge? Also, can a woman own a shop and sell in the market? If the market is such that will not make her do ikhtilat, mixing with others, she should guide against gossiping. She should also guide against lewdness and uh, she should be mindful of Allah. If the necessity pushes her to go and say, Islam doesn't go against it, but she should remember that she is a Muslim and Allah is watching her. She should do it with fear of Allah. For someone whose duty is, is, uh, uh, is uh, work arrangement is tight, at worst, there, there will be one to two hour period of free one. You can you can have 24-hour tightness of time in your work. No. You will have some free time. Try and make use of the little you have to take one knowledge or the other, make arrangement. That little, inshallah al-Karim, when Allah blesses it, it becomes much. May Allah ease our fears and make seeking of knowledge, you know, our priority. jazakumullahu khairan. ẹni tó béèrè ìbéèrè hadithi àkọ́kọ́ yẹn sà lórí àwọn mẹ́ta tí ọba adẹ́dá tó jíṣẹ́ lásán onígbàdúrà. bẹ́ẹ̀ ni wọ́n nígbàdúrà wọn. tẹ bá a ṣàlàyé pé lórí tí wọ́n ṣe yẹn ni. wọ́n ṣe yẹn ni. bẹ́ẹ̀ ni kì í ṣe pé general kì í ṣe pé àdúrà wọn nígbà pàápàá. jazakumullahu khairan. wọ́n wá ní ẹni tó wá bára ẹ̀ ní irú condition bẹ́ẹ̀ kí là kó yọ. kó kó ṣègbìyànjú láti masala ìyàwó rẹ̀ jẹ́ ẹni tí kó ṣiṣẹ́ lé lórí kó ṣiṣẹ́ lé lórí kó ṣiṣẹ́ lé lórí tó bá yẹ pé ó tó bá jẹ́ pé títú rẹ̀ nílẹ̀ òun ni yóò jẹ́ final solution but kó má kanjú ṣe yẹn kó jẹ́ káwọn àáfàá bá fojú sùnùkùn wò àtàwọn àtàwọn ẹbí àtàrà kó tó di pé take a decision pàápàá jùlọ tí wọ́n má bá ti wọ̀. wọ́n ní ta kí ni ìmọ̀ràn tí ẹ lè fún ẹni tí ó fẹ́ ṣe ìyàwó kejì kó má jẹ́ kó mi tòkè kọ́dà ti ìmọ̀ràn tí a fún ọ ní wípé kó fajú ètò wà nù lè dáadáa kí ó fi mọ̀ wípé ẹni tí ń bọ̀ kò túmọ̀ sí wípé òun wà pa ẹni tó wà létí torí ibi tí ọ̀rọ̀ tí máa ọgọ́rọ̀ torí pé wọ́n fẹ́ ṣèyàwó tuntun yóò máa jó wọn lára ẹ̀tọ́ ẹ̀ńtọ́ wà nílé wọ́n dàrú wọ́n ní fún ní time wọ́n ní fún ní attention wọ́n ní fún ní care wọn ò dẹ̀ ní fẹ́ gbọ́ responsibility kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí rẹ̀ eléyìí takò ń dáfẹ́ so ká gbìyànjú yọ́dẹ̀ mú sùúrù tó pọ̀. torobìnrin yóò interpret ẹ̀ sí ẹni mo tó ọba tẹ́kì yóò interpret ọkùnrin ọ̀wà tẹnu dáadáa àti màá ń gbà tó ti ni ní ìsìn ní alábòsí ni mábìínú yóò máa rárá gba ọrọ sí tó but kò ní jẹ́ kéèyàn ó distract òun lórí tó yẹ kó ṣe lórí pípé wọn ṣàkíyèsí yíyí bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo eléyìí èyí pé kọ́ máa bá ọba adẹ́dàáná jà kó dẹ̀ rí gáàdì wọn gẹ́gẹ́ bí ariwo ọjà kọ́ má jẹ́ kí ariwo ọjà ó kọ́ rere tó ń fẹ́ ọba adẹ́dà ẹni tí wọ́n ní kẹ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lápapọ̀ wọ́n tún wá fi kún tàbí pé àwọn ọ̀dọ́ tí wọ́n ń bú àwọn àfà pé kí bàbá tún. ẹni tó bá ti rí wọn yẹra fún wọn hmm. torí wípé problem ta ní nísìn ò wípé ọ̀gọ̀ọ̀rọ̀ fẹ́ hàn wọ́n sá sábẹ́ ẹ̀sìn láti hàn. wọ́n ń wo àwọn kan tán ti hàn wọ́n ń wo ọ̀dọ̀ ọ̀dà wọ́n ń wo ní threat pé táwọn bá bà wọ́n ni ó jẹ́ kí ti híhàn tàwọn kó kó wà ẹ̀ hàn lélẹ̀ ìròrí burúkú ni torí ẹnikẹ́ni tí ó ọba polongo rẹ̀ níwájú àwọn màláìka kó tó di ọba àwọn màláìka polongo rẹ̀ táwọn ẹ̀dá ò máa fi tó bá ní àbùkù nínú ọ̀rọ̀ sísọ àti ṣèṣì ntí islam fẹ́ ni wípé ká pè àkíyèsí ẹ̀sìn àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ burúkú sí báyìí kí wọ́n máa wò pé ṣé wọ́n sọ ṣé wọ́n bójì ṣe náà sọ̀rọ̀ àṣọ náà wọ́n bò wọ́n pè ní wèrè náà hmm. láyọ̀ lórí oúnjẹ àlẹ́ yìí dìkìrì mẹ́tìlá mẹ́jọ subhanallah ẹnu wọn lọ kí bàbá rẹ̀ dà sọ. ma anta bi ni'mati rabbika bí mẹ́jọ bàbá rẹ̀ dà yàrá ok àwọn àfáà wo ni wọ́n ta sí imam malik imam shafi imam ahmad gbogbo wọn ta nǹkan ọ̀rọ̀ wọn di ọ̀rọ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ wọn di wípé ọ̀rọ̀ ẹgbà. gbogbo àwọn tí wọ́n wá ń bú wọn àwọn gàlẹ́lì àárín wọn ọmọ wọn bá wọn àwọn ọ̀dọ́ tí wọ́n bá ń ṣe báwọn ẹ̀yìn yẹra fún wọn kì í ṣojú ọ̀nà tí jẹ́ kéèyàn kan rèé tá a bá fẹ́ ṣe àtúnṣe láàrin ara wa ó ní bí islam ṣe ní káfí. ó lè jẹ́ mọ́jẹ́ kọ́dọ̀ tán rí àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe ní nǹkan bíi tí ṣe báwọn níbi forty years back or forty five years back wọn láti bọ̀ tán dáadáa kì í sojú ọ̀nà téèyàn téèyàn fi láti pọ̀ tán dáadáa advice máa fún wa ni pé táwọn fèsì ìmọ̀ pẹ̀lẹ́rì tí ò bá yé wọn kí n kóra ró fún tó bá yé wọn kí wọ́n mú lò pẹ̀lú ìkíláàsì àti ojú jazakumullah khairan. wọ́n á ṣe bákan láti ọjọ́ bàbá bá lọ́kàn láti ẹ̀kọ́. òfin kan bá lọ́kàn lọ́wọ́ ìṣe kan. wọ́n béèrè sà pé bàbá àwọn sọ fún àwọn wípé màmá àwọn ṣe nǹkan kan pé n tí wọ́n ṣe ni pé bí ẹ̀ẹ̀mejì làwọn fi owó wọ́n ní tí màmá ṣe ni pé ó tó bí ẹ̀ẹ̀mejì sà tí wọ́n fi owó rán màmá sí àwọn òbí wọn tí wọ́n fi jíṣẹ́ ẹni tó wá ń béèrè pé pẹ̀lú tí bàbá àwọn sọ fáwọn yìí ìgbésẹ̀ wọn làwọn lè gbé tàbí mọ̀ràn táwọn lè fún màmá wọn mi tí gbọ́ mi tí gbọ́ béèrè yẹn dáadáa. wọ́n ní bàbá àwọn sọ fáwọn pé di instance méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn fi owó rán wọn lọ sọ́dọ̀ àwọn òbí wọn ìyẹn láti lọ sọ́dọ̀ grandparent ẹni tó ń sọ̀rọ̀ tí wọ́n jẹ́ òbí fún màmá rẹ̀. bàbá bàbá wa bàbá fowó rán màmá màmá wa fi jíṣẹ́. bẹ́ẹ̀ni so ẹni tó wá jẹ́ ọmọ bẹ́ẹ̀ ni bàbá wa sọ fún ẹni tó ń sọ ìbéèrè. màmá ọ̀ wá fi màmá ọ̀ wá fi. bẹ́ẹ̀ ni. kí wọ́n pe màmá kí wọ́n bá màmá sọ̀rọ̀ ok, kí wọ́n wádìí kí ló ṣẹlẹ̀ òun ti di rẹfúrí láàrin àwọn méjèèjì bóyá torí ipò hmm. lẹ́sìn tàbí tó jẹ́ pàkọ́ bí ọmọ tàbí wọ́n mọ̀ wípé o ó ṣe wáàsí fún màmá báyìí ni bàbá sọ ẹgbọ́n báwo ló ṣe jẹ́ hmm. kó mọ̀ bí ó ṣe sọ ní sísọ tí ó pọ́n màmá rẹ̀ lé tí òfin ní tún rí bínú màmá náà torí ọ̀rọ̀ àárín àwọn méjèèjì dá sí. Hmm. aláwọ̀ hmm. ní jẹ́ wọn. ó jọ pé ẹ ti bá tí wọ́n béèrè kò sí ní ìlú báyìí. ká má o àti àti àti السلام عليكم ورحمة الله شيخنا kó gbà lẹ́sùn ọ̀tí ń gbọ́n àbúkọ̀dé yárí ẹ̀dẹ́ láàrin ẹ̀ṣẹ́ kọ̀nà ariwo pọ̀ níbi tí mo wà nínú wá fẹ́ kó dìstọ́bù eh, ètò yẹn <laughs> جزاكم الله خيرا سام bá a torí pé zoo gan ti tó. طيب طيب جزاكم الله خيرا سام. وأنت صلى جزاكم الله خيرا بارك الله فيكم. وفيكم بارك الله شيخنا. نعم. náà sà mo ní ká yanjú ètò báyà bí kí a lè lọ kírun. جزاكم الله خير جزاكم الله خيرا jazakumullahu khairan. Ẹ̀wọ̀n àti jazakumullahu khairan. Ó jọ pé bóyá íńtánẹ̀tì wọ́n ti bóyá ó tún ti ṣe bákan. Ó dàgbà. Hmm, wọ́n sì wà online bọ̀ ohun yẹn ò wá. Kò gòkè rárá. Hmm. Ẹ pẹ̀lẹ́ kú òun. Hmm, jazakumullahu khairan sá. Àmín. Ẹ ti kírun tẹ́lẹ̀ náà. <laughs> طيب. في امان الله السلام عليكم عليكم السلام ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته يا رفع